lẹ́yìn o àwa làràbà àwa ṣe àwa làràbà lẹ́yìn o àwa làràbà àwa ṣe àwa Èkó ilé o àwa làràbà. Àwa mi sálẹ̀ gbọ́ àwa làràbà. àjọkẹ́ bẹ́ẹ̀ ọmọ èkó pàtàkì àjọkẹ́ bẹ́ẹ̀ o ọmọ èkó pàtàkì. ọmọ ẹṣin ọmọdé sùn nísàlẹ̀ èkó. Dumini Dumala Adeokoye, welcome on board. <laughs> welcome on board, everyone. Èkó ò ní bàjẹ́ ká gbé yẹ̀wò àṣà àti ṣe báwo ló ṣe rí gbọ́mi tí ò tó lóríṣiríṣi ọ̀rọ̀ ìyànjú fún tọkọtaya olúwadáláyé samuel welcome ọlátìdí ọlábísí thank you so much ọmọ èkó pàtàkì kí kí lè rò ẹ ọmọ èkó òwò ẹ wí kí lè rò ẹ ará èkó òwò ẹ sọ dẹ́bìdẹ́bì kí lè gbogbo afàtúnṣe ìlú èkó àtàtúnṣe gbogbo nàìjà. ojú ọlá pé happy new year. bẹ́ẹ̀ ni. Deleson ni ẹ̀gbọ́n mi rí ṣíàṣíàṣíà welcome on board academic counselor welcome on board everyone welcome on board help us to share welcome Aunty Midele thank you so much for always being there for us. wọ́n ní ẹ̀ bẹ́ẹ̀ ni Debbie Debbie thank you so much you all look good too watching you looking at you on this profile you all look excellently beautiful. How do I ever see that? Please help me on. Thank you so much. I love you all. Thank you. Please help me to share. Hey, yo. Ah, give me máa shake, ṣe kìkì tí bá ti gbẹ́ yọ̀. Hey, yo. Ẹyọ bàbá yo figo wá, yóò àwa ò ní sanwó oníbòde òdìlé ìdáyà àtàgọwọ bọlá thank you so much owó owó làtúndé kí náà fi ṣe aṣọ aṣọ náà fi ra aṣọ kílẹ̀ ra o. go and call everybody pati fẹ́ ṣèké yeye ọba welcome on board. <laughs> táwa kálí ẹ ẹ tún jalè o ẹ eh, tún okay take am bẹ̀rẹ̀ straight. ee eh, ọlọ́ọ̀ba ee eh, ọlọ́ọ̀ba o ìsàlẹ̀ èkó e ìsàlẹ̀ èkó e ìgbélógbòwò ẹ ìsàlẹ̀ èkó wa mọ́ra wa àwọn àtọ̀hún ìwà òwò mọ́ra wọn. Okay now, welcome on board to Prevailing Issues with Ajoke. And your beautiful host is Ajoke. And we have on the platform today, Dele Soni, the only admin, the beautiful admin, the elegant admin, but very shy admin that will not come and do show herself anyways you're all welcome to the program ẹ ṣe gan ni bí gbogbo ń ṣe wáyìí hmm. ìrọ̀lẹ́ yìí pápápá hmm. ni o kò ní ju thirty minutes lọ tí máa fi bá yín sọ̀rọ̀ eh, how has it been báwo ni dé yín Oya, yá ẹ kọ́kọ́ mu tíì ẹ jẹ́ àmú tíì ẹ jẹ́ àmú tíì ó ẹ kọ́kọ́ mu tíì. Hmm. Ah, have you heard have you heard ṣe ti gbọ́ wọ́n ní kábíyèsí wa ọba wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tá a fi tàkúrẹ́ tàkúrẹ́ dárúkọ wọn ọba wa ẹni ìtàn ògúnwùsì ọba wa babátúndé ẹni ìtàn ògúnwùsì kábíyèsí o mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè yín o ẹ kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó di kíní mọ́ yín lọ́wọ́ ẹ pẹ́ pẹ́ pẹ́ lórí ìtẹ́ bàbá bàbá bàbá bàbá yín bẹ́ẹ̀ ni bí àwọn ọ̀ọ̀ni bó ṣe máa ń pẹ́ lórí oyè bẹ́ẹ̀ lẹ́ ṣe máa pẹ́ lórí oyè àwa náà táwa ń wò yín ta jẹ́ ọmọ fún yín àwa ní kú ní kékeré o bẹ́ẹ̀ ni orí wa ò ní gbà bọ̀dẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò ní orí yín ò ní gbà bọ̀dẹ̀ o hmm, ẹnu wa ò ní kó bá wa o if bá ṣe ń ṣe èké yìí ẹnu wa ò ní kó bá wa torí àwa ò ní rí àgbà fín God bless you as you come in. Help me to share. Ẹ ti fẹ́ gbọ́. Hmm. Kábíyèsí mi Ọọ̀ni of Ifẹ̀. Ẹni tí bá ti ń pè wọ́n inú mi máa ń gbé Ọọ̀ni of Ifẹ̀. Ọlọ́run. Bàbá yẹn ń jayé. Kábíyèsí ń jayé. Báwo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ń pè mí nìyẹn Àjọkẹ́. Àjọkẹ́ ń gbọ́ bàbá tó ti fẹ́ yàwó tuntun. Ẹ̀ẹ́ ńgbọ́ kábíyèsí tó ti fẹ́yàwó tuntun wọ́n ní mi ò gbọ́ I've been so busy lately èké yẹn ti máa ń ṣe mi ò ráyè take mi ò ní time ṣó ti yé yín bó mú àgùn mo ní ah ó lè jẹ́ kí n lè ṣe ké yìí o kí ló ń ṣẹlẹ̀ mo bá pe àwọn tèmi ní ilé Ifẹ̀ mo ní ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni hmm, ṣé bàbá titun fi fẹ́yàwó tuntun ni ah wọn náà jọ kẹ́ ó lékè ó ti ń léke jù ó yà lọ mu kọ́kọ́ mu tíì kọ́kọ́ mu tíì nà ń bá ní òkè hmm. jẹ́ kí n mu tíì ní hmm. wọ́n bá ní bàbá mi kábíyèsí wa ò ní ah. wọ́n ní kí ló bá olùṣègbọnà ah. mo ná gbégé ẹ̀kan jáde ni wọ́n ní gẹ̀yẹ́ ń fa ṣíṣà ah. wọ́n ní ẹni tó ń fa ṣíṣà ni bàbá wa fẹ́ ní sìn wọ́n ló ṣe é fẹ́ ní wípé làwọn tá à ń sọ fún mi yìí bá sọ pé mo ní nǹkan tí mo kà ní èní yìí rèé pé mo mà rí obìnrin yìí tóun náà ń fa ṣíṣà lọmọ mi ń ṣe ráì ló ń fa ṣíṣà ọmọ yẹn ń fa ṣíṣà ẹjọ ó yẹ bá mi wo ìyàwó tán ní dáàdì wa fẹ́rẹ̀ but eh, ọ̀rọ̀ wà lórí ẹ̀ tí wọ́n fi ń pè ní ehm, ọmọ oní hookup ẹ wo eh, unfortunately eh, ẹ wo wọ́n ṣe gbé gbogbo fọ́tò yẹn jáde lé níní ọkà rí o pé mi ṣe rere o tó gbé ọ̀pálé tẹ̀lé ọmọbìnrin náà tó dẹ̀ kọ́ pé the beginning of that journey the beginning of the journey that's òun náà ti di no sound no sound kẹ can you hear me oh okay you mean on this are you talking about on this i don't want to bring any sound so that kò ní fún mi ní copyright do you understand that's it but you can hear my voice can you Shall it gbọ́rọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ pàápàá sọ fún mi tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ mi torí tí bá ti ń ṣèké mi ò láìkọ́ máa máa gbọ́ tí but that's the lady there ó kọ the beginning of the journey at the real pa ẹ̀yìn ẹ̀ mi wá mọ̀ bóyá ọ̀pá àṣẹ ti ilé Ifẹ̀ rèé o but you know you can hear us you can hear me speaking that's good if i'm audible That's just what I want to know. But I just don't want to play the music on this. And this is the lady with our Kábíyèsí Obawa Ojaja Babawa Tofi Idiote tó fi ìdí ọ̀tẹ̀ kan fi já mọ́lẹ̀ lẹ̀. Bàbá wa nìyẹn. Ọmọ náà rèé ẹni bàbá fẹ́ ti wá fẹ́ ọmọ kékeré. Hmm, wọ́n ní ọmọ tí wọ́n náà gbé nìyẹn ọmọ náà òun náà nìyí anyways let's go straight to the point wọ́n kọ pé ó tún ti zẹ̀ o just as it has always been, Oni of Ife is reportedly set to marry another wife. After their introduction yesterday with rumors surrounding that she is a hook-up girl, hook-up girl in Minnesota, USA. Ọmọ swipe to see how Ooni shape just to look too young àbí na filter ọmọ ó ń fi ó ń fi bàbá wa pa ni ẹ̀yẹn eh, ń fi bàbá wa pa ni ó lọ ní shave láti look young anyway ọmọ náà nìyẹn mm, according to what we heard that the lady is only twenty-four or twenty something years wípé eré àjíhún how are you <laughs> ṣe wà okay ẹ káàbọ̀ sórí ètò yeah you're welcome so n tí mo ibi tí mo wá lọ mo wá lọ béèrè mo ní òkè báwo dẹ̀ ni ọmọ yìí ṣe jẹ́ ẹ̀ ah, ah, wọ́n ní ọmọ tí bàbá fẹ́ yìí wípé ó wá lọ jẹ́ ọmọ ọmọ olóṣó wọ́n ní hookup girl ni ah, hookup girl báwo bàbá ò lè fẹ́ ọmọ tó jẹ́ pé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe you understand but a lot of àwọn tí mo get information from wọ́n ní she is not wọ́n ní she is not Hmm. anyways wọ́n ní ọmọ yóò kì í ṣe ọmọ olóṣó at all wípé why calling her olóṣó all because ó ń fa ṣíṣà wọ́n nítorí pé ó ń fa ṣíṣà ni wọ́n ṣe pé pé ọmọ olóṣó ni that she is actually not one you understand. What I want to say it's confirmed you know that of course kábíyèsí ti kó àwọn ìyàwó mi tù wọlé wọ́n ní wọ́n kàn ṣe gbogbo ẹ̀ nísìn ní lókì ni nítorí ẹnu tí wàá ń kó wọn jù ṣe everybody seems to be using him as a content now do you understand tẹ́ bá lọ youtube every day ṣe láwọn ti youtube yẹn mi ò tí ẹ rí ipò when you are even saying something ẹ máa sọ kó tiẹ̀ jẹ́ pé nǹkan díẹ̀ tó to kékeré tó jẹ́ òótọ́ ó máa ń wà nínú ẹ̀ but wọ́n ti wá sọ wọ́n di content they are making money on his name sometimes I akọkẹ́ badmus tẹ́ bá lọ sórí youtube ẹ gbọ́ Naomi eh, Naomi is back home eh, eh, eh Olori Miriam beat Naomi Naomi beat Olori Miriam. Naomi oh, you know a lot of nasty things that gba ta ta n grow up go. àárí gbọ́ wípé ó ń ṣẹlẹ̀ sí ìdílé ọba kó máa fi ẹnu àtẹ́ kó máa fi ba orí adé bọ́ wọ́n ní ta ló fà I would say it's because of the fact that we are controversy tó máa ń wà lára bàbá but olórí adé àti pé ẹnikẹ́ni tí ọlọ́run bá ti dá orí ẹ̀ ní orí aláriwo kò síbẹ̀ ṣe lè ṣe anything is or her name will be out there no matter how tí o bá ń try láti keep orúkọ yẹn now kábíyèsí lóòótọ́ lọ́nà fẹ́ ọmọ kékeré yìí tán ní ṣé Suzy àbí Sulide lọ pé orúkọ mi get orúkọ ẹ̀ dáadáa and I, won't, I don't want to get it wrong yẹ wọ́n ní òótọ́ ni ó wà lára àwọn ìyàwó tí kábíyèsí tó ṣẹ̀ kú wọlé but the main one that I've talked about on this program before is olórí Péjú Ọ̀kẹ́ tó wà ní Canada yes on a very low key ni wọ́n ní wọ́n fi wọlé you understand on a very low key ni olori um, péjú tí wọ́n fi wọlé tẹ́ bá rántí olórí péjú mo sọ̀rọ̀ nípa àwọn pé eh, philanthropist ni wọ́n she lives in Canada and she has been with baba for a very very long time òun náà wà nínú àwọn olórí tá a dárúkọ nígbà tá a kọ́kọ́ sọ pé wọ́n wà nínú ilé after tí olórí Naomi lọ ẹ̀ máa fi olórí hàn yín sìn tí èmi lè sọ wípé ó ti wọlé as ó wà ní èkó báyìí sorry wọ́n wà ní wọ́n wà ní inú um, palace as we speak olóore olóore wa péjú wọ́n ti wọnú palace yes wọ́n fine wọ́n péré yes but àwọn náà ti bí ọmọ kan ṣe mọ̀ in fact ọmọ wọn ti máa fẹ́ wọ nineteen to twenty years. She is a very quiet and private person. Yes, she is. She's got personality. She's beautiful. She's intelligent. She's educated. She's everything. Do you understand? So, Eri, òun can kí ń ṣó Can ẹ̀ kò kí wípé kọ́ ṣàlèrè mi àti kábíyèsí pọ̀ kọ́ lè mọ̀ pé mò ń fẹ́ kábíyèsí ẹ máa gbọ́ pátẹ̀lé mi lẹ́yìn ẹ máa rìn tẹ̀lé mi lẹ́yìn ẹ máa ṣe ká máa ṣe interview kiri kọ́ lè mọ̀ pé mo ti wọlé no she is not like that she has been a very quiet person tó yẹ pé wọ́n ti ń fẹ́ra wọn ti pẹ́ now ó ti wọlé gẹ́gẹ́ bí olórí mo ń gbọ́ nǹkan kan tán ni wọ́n sọ you know pé she made the statement that tí kábíyèsí ò bá fẹ́ òun òun lè you know as she will be miserable no it's even the other way round you know she's got she is a well-made woman do you understand and sometimes yẹmo ẹlòmíì kàn fẹ́ adé orí kakàn pé yes a ní adé lórí ẹ jẹ́ kí n fi olórí péjú hàn yín kẹtẹ́rì kẹtọ́rì kẹtọ́rì kẹtọ́rì olórí péjú nìyí àwọn ní pẹ̀lú àwọn ẹbí kábíyèsí so wọ́n ti wọlé hmm, màá fi hàn yín dáadáa ń sìn kẹlẹ̀ rí ah oh god why is it why is this thing doing me gizgizgizgi why is it not clear now okay hold on i will make it clearer. ó oh, ṣàfẹ́ kí n ṣèké ìdáadáa. This is the wife that is the olori that you are looking at this is the olori. òun ló ń lọ yẹn olórí yẹn she is very quiet and I will still post her pay her picture out ẹ̀rí ọ̀pá tẹ̀lé àwọn náà lẹ́yìn gẹ́gẹ́ bí ayaba. that is olori. kejì ọ̀tẹ̀. Mm so àwọn náà ti wọlé gẹ́gẹ́ bí olórí kábíyèsí wa on a low key láì pariwo wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ hmm, wọ́n ti wọlé wọ́n ti wọlé wọ́n ti wà nínú ààfin hmm, wọ́n ti wà ń bẹ̀ hmm. so olórí tó ń pọ̀ sí láàfin ni ah olórí pọ̀ sí láàfin olórí ah ẹ wo olórí péjú olórí péjú nìyẹn àwọn náà ti wọlé wọ́n pọ̀ tó ti wọlé lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ti on a low key everybody wọlé ń sìn o ìsáliwo mọ́ mm. yeah I'll post a picture later I'll post a picture I showed the picture some time ago you know Péjú Ọ̀tẹ́ni yẹn she's from um, Canada Canada lòun bèèsì but òun náà ti ti wọlé that's it. ṣé ti rí ẹ ti rọ́pàá àṣẹ lẹ́yìn àwọn náà. Mm àwọn ìyàwó ọba wọn máa ń gbọ̀pá ṣe tèlé wọn kiri wọn ni. tẹ̀tìrí lẹ̀kẹ̀ lọ́wọ́ hmm, òun nìyẹn péjú nìyẹn péjú nìyẹn kò ní jẹ́ kẹ́ lójú dáadáa ó máa ń ṣàì private person private person. do you identify ìyàwó kábíyèsí ní inú palace hmm, wọ́n ní kábíyèsí náà máa ń kí wọn kábíyèsí o kábíyèsí o so òun náà sì ó ti di kábíyèsí o náà wọ́n ń pè wọ́n wọ́n ní àwọn ò pariwo síta so don't be surprised that you know you can find out that kábíyèsí has about ten wives now and ah, you are just hearing of only six that first came àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a kọ́kọ́ sọ nípa àwọn yẹn nìkan lè ń gbọ́n pa ẹ̀ but on a very low key now like I said bí ariwo ṣe ń pọ̀ lórí kábíyèsí ọba aládé ni wọ́n wọ́n ní right láti fẹ́ as many as possible in as much as àwọn tó ń fẹ́ wọn kì í ṣe ọmọdé wọn kì í ṣe ẹni tí ò lè sọ̀rọ̀ wọn kì í ṣe ẹni tí ò lè make decision fúnra wọn So for us as individuals in the society, ká máa bu ẹnu ah, ah ó ṣe jẹ́wọ́ nìkan ni èwo ni ìyàwó tó ń kó jọ wọ́n ní fa tí ó bá kábíyèsí wa ọba wa ò ní gbèsà tó bá wọn bá wá wípé ifá oníyàwó púpọ̀ ni kò í ṣe oníyàwó kan gẹ́gẹ́ bá ṣe mọ̀ like I do say kò ṣe oníyàwó kan so for àwọn tó ń ba orúkọ wọn jẹ́ lórí social media ni mo tuntun wá fẹ́ appeal sí bàbá ń fẹ́ ìyàwó ẹ gbà bí mo ṣe wí fún yín ah, ìyàwó ń pọ̀ láàfin sí hmm. tẹ bá rántí wípé initially ọmọ kan ni a gbọ́ pé bàbá bí àkínká ọmọ fọlọ́mọ eh, which is uh, eh, first born Adéọlá nígbà yẹn kí wọ́n tó gbé kí eh, olórí Naomi kí àwọn náà tó fi oyún ṣe inú kó tó bí ọmọ Tádéníkáwò fún wọn Eh, létà bóyá lẹ mọ̀ pé last year ni wọ́n gbé ọmọ fifteen years wálé wá bá bàbá pé ọmọ tó ti bí ti pẹ́ hmm. àkànkẹ́ bá mọ̀ sí ó sùn o hmm. so pé ọmọ yẹn ọmọ tí kábíyèsí ti bí nígbà tí wọ́n yìí jẹ́ ọmọ kékeré ṣẹ̀mọ́ nígbà tí àwọn boys tó máa ń ṣeré tó máa sọ pé èmi kan mo lóyún yẹn èmi kan mo lóyún yẹn ah tẹ bá wá rí ọmọ yẹn òun ni ó máa ń wà pẹ̀lú wọn yẹn ah ọmọ yẹn máa jọ bàbá o Eh, kí ló kọ ọmọ yẹn náà adéwàmíwá adéwàmíwá ni wọ́n sọ ọmọ náà so ọmọ yẹn náà ni ọmọbìnrin tó máa wà pẹ̀lú kábíyèsí nísìn ó ti ga fine very beautiful girl I think she should be about sixteen now or seventeen but she was fifteen when she was brought back home to Ilé Ife. láti ìlú òyìnbó náà lòun náà ti wá bẹ́ẹ̀ ni so kábíyèsí has so many things that you know um, táwọn èèyàn kàn máa ń drag wọn lé lórí but ọlọ́run nìkan ni ọ̀rọ̀ yẹn yé ṣó ti ń yé yín bí ṣe rọra ń jù yẹn bí ṣe rọra ń ṣèké yẹn bàbá wa bí àwọn méjì yẹn nìkan náà àwọn mẹ́ta yẹn nìkan náà ẹ̀tí wọn ti bébì tí bàbá ní ó jọ ìyá àwọn bí ìmú ní last year tí wọ́n bí ọmọ yẹn bùkún mi ọmọ wa ni bùkún mi ọmọ wa ni bùkún mi ní ilé Ifẹ̀ ọmọ wa ni bùkún mi ní ilé Ifẹ̀ òun ni bébì tí à ń tọ́ lọ́wọ́ òun nìkan ni òun náà ni last born for now mm. so àdúrà táwọn máa gbà pé kí olórí máa pọ̀ láàfin kí àwọn ọmọ máa pọ̀ láàfin now let's go to the second one tí ọmọbìnrin tó ń fa ṣíṣà tí kábíyèsí fẹ́ question i want to ask us of course we all have our pasts kò sẹ́ni tó máa lóun ò ní past tiẹ̀ irú ọmọbìnrin yìí wọ́n ti lọ díìgẹ̀ síta wípé of course eh, ṣé wo eléyìí ló jẹ́ kí kábíyèsí wa kó gbé wọlé ṣé irú ilé ló jẹ́ kí wọ́n gbé wọlé ẹ̀yin èèyàn mi I am not a party to shisha mm-mm, it's not something tima even I do tell those young ones pé look why would you go na ma fa bíi Nikki Akin says, how many kids does Oni have saved? Hopefully all his wives have kids in the palace. So most of the Olori is probably close to menopause. I don't know, Nikki Akins, please make your comment constructive and not insultive ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ torí orí adé ń sọ bẹ́ẹ̀ ni ẹ forget about it àwọn ìyàwó wọn ti bímọ tẹ́lẹ̀ mo sọ nǹkan kan pé wọ́n tún help àwọn obìnrin and it goes to show pé do not bring any woman down kò sí obìnrin náà wípé torí pé o jẹ́ adélébọ̀ o ò lè rẹni tó máa fẹ́ wàá tún rẹni tó dájú ẹni tó jù ẹ́ lẹ̀ lọ a lot of women are out there tí wọ́n ti táwọn èèyàn ti condemn tó ti fẹnu condemn pé because you are forty five you are fifty o ti bímọ rí o ò lè rẹ́ni fẹ́ so for him to say look even though o ti bímọ rí orí adé afẹ́ ẹ bẹ́ẹ̀ ni nítorí pé èèyàn bímọ rí òníké orí adé ò lè fẹ́ láyé àtijọ́ wọ́n máa ń sọ pé ọba kì í bà lórí nǹkan táwọn èèyàn ti bà lé lórí or whatever virgin but nísìnyí i don't know I'm not a traditionalist. But what I know is that for him to have even married all these ladies and put them there, you know, Adeleke Adebimpe, this is serious. I still love Ologi Naomi, you said. Adeleke Adebimpe, there is something I see that honestly it's, it's worrisome. Emma ma compare Olori Naomi with any other Olori. olórí Naomi ti lọ get that let us all get that into our heads ó ti lọ and she walked out voluntarily nítorí pé kò lè gba gbogbo nǹkan ok wọ́n ní wàá pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí bi ikọ́ ló má dì mú she could not cope with all this going on for her own mental health she decided to move on ó wò pé ṣé máa wà níbà yìí ìyàwó kìíní e, ìkejì àwọlé ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ẹ fẹ́ pa mí ni ọmọ kékeré ni mí and she walked out so what i see on social media tí màmá rí pé ẹ máa compare olórí Naomi ẹ máa compare mọ́ àwọn ìyàwó èèyàn kan ti lọ kú lórí Naomi tó dé mélòó ló ti lọ first one Bombata to get legal wife bàbá Bukky Bombata gangan she said mi o lè ṣe mi o le. when they call Baba to come and become the king òun fún rẹ̀ ló ní o èmi mi ò gbé capacity mi ò gbé eh to be a queen I don't want it Kíkẹ́ she's not coming back Omo ọlọ́mọ ti lọ ó ti mi tiẹ̀ ó ti lọ tiẹ̀ tó bá jẹ́ pé àbúrò tẹ̀yìn ni olórí náà iṣẹ́ yìí náà máa ní kó Ah wá ah. ẹ gbàgbé àbọ̀mọ yìí ni so ìyẹn tí ó ti lọ but so when that one when when kábíyèsí was to become the king òun lo sọ pé òun ò ṣe ìyẹn olórí ìyẹn bukki bumbata to jẹ́ legal wife fún un lo ló lóun ò second one came and that's the first olórí gangan wúrà ọlá nígbà tó sú òun náà gbẹrù ẹ ó lọ whatever chaser kò sọ́dẹ̀ ní eléni now Naomi came in Olori Naomi came in O farada, ó faradà ọlọ́run tó wá ṣèyanu òun tó wá bímọ ó dẹ̀ gbé ó dẹ̀ wípé look I cannot cope let me go we are always here preaching for mental health, preaching about against being in an emotional emotional abuse environment. If somebody is going through emotional abuse, according to her, why would you tell her to stay? Now, ó wá move out Need to kò lẹ́mìí nǹkan tó bá Or whatever happened pé bóyá ìyá ẹ̀dẹ̀ ni ó conditions here. Whatever, I don't want to talk about it again. But you are always dragging Naomi on social media Tell ẹ̀ eh, it's a tẹ́ like ń Eh, like a ẹ̀ Eh, like ẹ̀ To torí a bá láìkẹ́ ni ẹ̀ ní ní don dandan kó padà wá síbẹ̀ mọ́ ẹ̀ dẹ̀ ní máa compare mọ́ other olóris kóhun tó débẹ̀ ẹlòmíì ti wà ń bẹ̀ òun ni koko ló kọ́kọ́ bímọ fún ọmọ mo kà sílẹ̀ yẹn wọn ń kọ ọmọ fọlọ́mọ at least mẹ́rin tèmi mọ̀ mo ti kà á síbẹ̀ pẹ̀lú Tadenikawo kọ́lọ̀ bá wa wò wọn pọ̀ à ní fojú sunkún àwọn ọmọ tiwa náà so òun ti lọ tiẹ̀ by calling her name you understand and drag you dragging her ó máa ń fọ́nì sí ní tí wọ́n bá lọ sí YouTube báyìí Jésù mo máa ń sọ mo láwọn yẹn kàn ṣe wọ́n fi wọ́n fi bàbá olórí Naomi olórí kìíní kan wọ́n kàn wọ́n fi wọ́n ṣe content content makers làwọn yẹn content makers and it's unfair unfair on Naomi herself because ẹ̀ ní jẹ́ kọ́mọ move on she will not be able to move on ẹ kò fẹ́ hold the stagnant níbẹ̀ pé ah ya ilé wọlé àti ilé ẹ drag àwọn tó you don't drag anybody because of anybody oníkálukú ló ní ipò tó wá ṣe ń bẹ̀ wọ́n ti ṣiṣẹ́ wọn ẹ mu tí ẹ mu tí ẹ staff àjọkẹ́ air condition àjọkẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ. Ayamide Mayegun, God bless you. Mwah. Timati Ayamide, Ayami Aya, Ayami Aya Gaga. Mm-hmm. How are you? You're all welcome. Yeah, I am the welcome. So, olórí Naomi ti lọ. Let her be. Tá bá ń sọ̀rọ̀ àwọn tó ti tó wà ńbẹ̀ nsin. Like I said, she is a past Olori, whether we like it or not. Iya, Tade ni Kawo ni, ìyá Prince ni. Thank you Aramide Mayegun. God bless you for giving us stars. Ah, Iga wo ọmọ yín ò ní. Pé máa ń fi star Damilola star yín ò ní wọ mi Nikki Akins you said the king is too controversial like I said gbogbo ẹnikẹ́ everybody tó wálé ayé ló gbé orí kan wálé ayé orí kan máa pariwo lé àwọn lórí bóyá orí tán gbé wá sáyé and that is why tó jẹ́ pé nísìnyí tó ti wá fẹ́ àwọn ìyàwó pamọ́ wọ́n tún gbé wọn síta àwọn ayé tún wọ́n tún wù tù ẹ̀ jáde wọ́n tún gbé wọn jáde. ẹ mọ̀gbà tí olórí kinní ti wọlé jẹ́jẹ́jẹ́jẹ́ tí ẹ̀gbọ́n kankan olórí péjú ẹ mọ̀ pé bí wàá sáré ṣèké yẹn àwọn ayé gbé síta ó ti wọlé bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe kó deadly pẹ̀lú àwọn míì tí a lè sọ síta tó ti ṣe lábẹ́lẹ̀ because àwọn náà fẹ́ adopt new way of alákẹ́ni ọlámọ̀sírat ẹni lẹ́nu yín àǹtí àjọ kìsì kí ni mo sọ ẹ sọ fún mi ẹ̀yin tèmi àǹtí àǹtí àlàkẹ́ àǹtí alákà ẹni ọlá kí làjọkẹ́ ṣe ẹ ṣàlàyé fún àjọkẹ́ bẹ́ẹ̀ ni so bóyá àwọn náà ti fẹ́ tẹ̀ kọ́ ti fẹ́ adopt ní way ṣé mo pé tá bá ń bá wọn sọ̀rọ̀ ńgbà míì wọ́n ní ọgbọ́n òkàgbà àgbàlagbà ni wọ́n ọgbọ́n àgbà so nísìn àwọn náà ti wá rò pé well ẹ̀yin náà lè sọ pé why must he bring it out kí ló dé aṣáàrí aláàfin Ọ̀yọ́ ó ṣe ń fẹ́ wọn ó ń tọ́jú wọn pamọ́ ẹ kàn máa rí wọn pẹ̀lú ọ̀tẹ̀lé bàbá tún gbọ́ yín alákọ̀ọ́kọ́ ẹni ẹyọ kan tó fẹ́ nítorí pé ó ń fẹ́ ẹyọ kan náà ṣe ń fún breakfast kó fẹ́ wọn wọlé kó ṣò gbogbo àwọn tí wọ́n ń gbé inú ààfin bàbá tún ṣe é okòwò òkè mẹ́fà ni mo fẹ́ fẹ́ pọ̀ wọ́n dẹ̀ kó wọn síta fún wa a ṣe announcement announcement announcement kábíyèsí ya marry six wives now kábíyèsí wá rò pé ẹ tún kígbe ah, ọ̀sẹ̀ ẹsẹ̀ ní kábíyèsí ń fẹ́ ìyàwó ẹ máa gbà wá o kábíyèsí tún ní èrè kí la lè ṣe láti táyé lọ́rùn o kábíyèsí wá ní òkè mi kúkú ní jẹ́ kẹ́ mọ̀ọ́mọ́ màá kúkú ẹ máa ṣe lábẹ́lẹ̀ màá lọ tọrọ ìyàwó mi màá sanwó orí wọn wọ́n á dẹ̀ rọra wọlé wọ́n wá adopt ti ti ẹ̀yìn ti bàbá wa aláàfin Ọ̀yọ́ wọ́n adopt ti kìíní wọn àwọn náà dẹ̀ rọra ṣe ọ̀nì lókè wọ́n dẹ̀ fẹ́ wọn wọlé mo sọ nǹkan kan gbogbo àwọn ìyàwó tí kábíyèsí ń fẹ́ wọlé wọn kì í ṣe liability o to us as Yorubas. They are assets to us. to Àwọn tí inú wa máa dùn tí àwa náà máa fi yan ogun. Olórí Bímpé, ah sorry, Olórí Péjú. Ṣé mo pé just this December tó lọ, two hundred widows on our own ló lọ fún leyo owó lẹ́yọ̀ kọ̀ọ̀kan two hundred widows Kala fi take lọ́hùn kò sọ́gbọ́n ta lè dá kò sí wa ta lè wu kò sọ́nà ta lè gbà ta lè fi táyé lọ́rùn o. so gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo àwọn ìyàwó wọn letí ní one charity or the other tó máa ń ṣe ilẹ̀ Yorùbá láti gbé sókè fún wa we need people we need resources. And these women are not just obstacles of, you know, object of obstacle to be used for these resources. No. They are helping hand to the king. Just like emi yawole ilé bí mo ṣe jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ mi bẹ́ẹ̀ ni àwọn olórí yìí ṣe on their own ẹ rí pé wọn pátápátá how many lẹ ti rí olórí tèmi sọ pé of recent tí wọ́n ti ṣe káàkiri bẹ́ẹ̀ náà dẹ̀ ni olórí péjú tó ṣẹ̀ wọlé yìí of course wọ́n ní nǹkan ṣe sílùú ni wọ́n ní nǹkan ṣe sí humanity ni they seen that in him wípé kábíyèsí máa ń ṣe oore làwọn náà fi wò pé look this is what i want this is my passion and bàbá ò fi bò wípé wọ́n yìí máa pọ̀ sí i bẹ́ẹ̀ ni torí àwọn nìkan ò lè dá ṣe just like àwọn olóyè náà gbogbo wọn working hand together tẹ bá wọn tí nígbà ayé àtijọ́ n tó mú àwọn bàbá bàbá bàbá wa tí wọ́n ń fẹ́ ìyàwó púpọ̀ jù pé kí wọ́n lè máa ṣiṣẹ́ ní farm tí ò bá yé wa ntọ́ fi ń fẹ́yàwó púpọ̀ wọ́n á bímọ púpọ̀ nítorí gbogbo wọn náà ló ní farmlands tí àwọn obìnrin yìí àtàwọn ọmọ wọn tí wọ́n máa máa kọ ebè so that's providing for the society the same thing the king has adopted one way or the other àwọn olórí yìí wọ́n á ní nǹkan tó máa ṣe fún ìlú so do not look at them as pé um, wọn ò rí lọ no passion wọn choice wọn to be the fifth sixth seventh now let's go to the new queen tí alleged new because èmi ò ti confirm ilé but wọ́n ní ó likely pé lóòótọ́ lóòótọ́ ni ọmọ yìí ti wọlé òun ló ń fa ṣíṣà yìí olórí tó ń fa ṣíṣà ṣùgbọ́n olórí tó fa ṣíṣà yìí all because um, all because ó ń fa ṣíṣà. Hmm. Hmm. This is serious. She is a nurse in uh, in the United States of America um only uh eh, kini kini kan nurse i don't know her name is Rookie she's a nurse and one ròyìn pé ó decent Only she's a very decent girl and mo bá sọ̀rọ̀ lórí ọ̀rẹ́ ó ní very decent girl Only ní kò ṣe ọmọ ọ̀ranù rárá unfortunately we can ṣe mọ̀ past ẹ̀ ó ẹ máa ọmọ kéékèèké because she's a young girl at least I think they are twenty four very young girl ó lọ sí club ó lọ fa ṣíṣà just like Olori Tobi no. ṣe rántí tí ẹ náà jáde pé advice àwọn èèyàn lórí kini kini kan kini kan kini. kan but you know it's unfortunate that sometimes our past can haunt us Shemo mọ̀ òun la ṣe máa ń sọ pé gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa careful pé torí o ò mọ ibi tó máa rìn dé lọ́la tí ọmọ ìbá mọ̀ pé òun yìí máa di olórí ní ọjọ́ kan ó lè má máa mu ṣíṣà bó ṣe ń fa ṣíṣà yẹn ṣó ti yé yín so it's just ẹ̀kọ́ fáwọn ọmọ tiwa náà tó ń bọ̀ wípé kán mọ ìrìn ẹsẹ̀ wọn gbogbo ọ̀rọ̀ pé èèyàn ń lọ sí patí wàá fa ṣíṣà ẹ̀rẹ̀ club ẹ̀ fa ṣíṣà ẹ̀ gbé sórí social media ẹ̀ mú bí tẹ́ máa dé lọ́la olúwa ló mú adé but àwọn nǹkan yìí ó lè dìbà progress in so many ways she is a nurse wọ́n ló ní very good job in America but for the fact pé wọ́n ní ohun ṣíṣà wọ́n ń pè ní olóṣó pé hookup girl ni but wọ́n ti sọ fún wa pé she is not pé kẹjọ kẹ gbé rúmọ yẹn kúrò that the rumor has been debunked that she is not olóṣó wọ́n ní kò kìí ṣe hook up girl pé because nǹkan tó ń rí nípa ẹ̀ tó ń sọ nípa ẹ̀ bí ìpèkè ní gbogbo àwọn ọmọ tá à ń bí ń sìn wọ́n ní ọmọ ayé ẹni ọmọ ayé bí lọ ayé ń tọ́ lẹ́nu nǹkan tó wà pẹ̀lú àwọn ọmọ tá à ń bí ń sìn so many of them go to the club you don't know what they do in the club so sometimes àwọn ìwà táwọn ọmọ yẹn máa ń wù òun ló ṣe yẹ kó máa gbé wọn síta tó ń pè wọn lólóṣó tó ń pè wọn ní kinní kan ìyàwó kábíyèsí kékeré rúkì wọn ní rúkì kì í ṣe olóṣó kò sí olóṣó láàfin kò sí olóṣó ní kíni kò sí olóṣó láàfin anybody tí kábíyèsí bá lòun fẹ́ ẹ gbà á fún wọn our past shouldn't haunt us gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà lórí ètò mi lénìí ẹ ní sọ fún mi pé ẹ ti ṣe àwọn ìwà kan sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn kọ wá sọ pé torí ẹ ò wọlé ọkọ kọ wọn máa lo against ẹ let our past be our past because i'm a media person doesn't mean i cannot marry the king because i'm an actress does not mean i i cannot marry the king and if adventure, èèyàn ti ṣe aṣẹ́wó rí tí kábíyèsí bá lóun fẹ́ fẹ́ ohun kábíyèsí ni wọ́n rí bẹ́ẹ̀ kún tó fẹ́ ẹ jẹ́ àbá wọn gbà wọ́n ní tí ṣe pé gbà ẹ ní aláàtà ṣe máa bẹ́ẹ̀ gbé àwa yorùbá mo tún wá appeal sí wa ni ẹ jẹ́ kí bàbá yìí ẹ jẹ́ kàn ṣe iṣẹ́ tó yẹ kàn ṣe ẹ jẹ́ ká fi ẹnu àtẹ́ tá a fi ń bù ó ti ń pọ̀ jù ẹ jọ ẹ mọ̀ bá jọ kí òkè ẹ jọ mi ń bú yín má bínú ẹ jọ ẹ kàn wo ẹ wo torí adé ẹ wò ó pé ẹ̀yin náà gbàdúrà káwọn ọmọ yín dépò ọlá kọ́ dépò ọlà kò sẹ́ni tó mọ̀ ṣe tán kò sẹ́ni tó mọ̀ ṣe tó pé don't let us look at the only his bad side alone no he's got positive sides he's out there helping the needy tẹ́ bá rí àwọn nǹkan tí màá yẹn máa ń ṣe sorry to call him Moriade ẹ má you you baffle it will baffle you but the bad side wọ́n fẹ́ yàwó wọ́n fẹ́ yàwó wọ́n fẹ́ yàwó àti big deal for ba ọba lè fẹ́ twenty ẹ gbójú ẹ má tiẹ̀ máa jẹ́ that's why jẹ́ pé àfi sọ As it gbọ́ pọ́n ti fẹ́ on wọlé náà a sọ sit mọ́ but nítorí pé wọ́n ti wá ti drag wọn yìí ṣe understand nínú kọ́nà ti lu àwọn pa láàfin wọ́n ti ṣera wọn léṣe láàfin wọ́n ti ṣé mo sometimes i just look at it and i just i just overlook it that look this doesn't really make sense why is it always is that the only news we have in nigeria about the king marrying and getting married to another wife another wife another wife bàbá yẹn gan yìí nídìí àwọn ọmọ kábíyèsí ọmọ mẹ́rin péré la yìí kà fún wọn wọn ń kọ́ mú fọlọ́mọ o ọlọ́run ò ní jẹ́ kí you know wọ́n yìí máa bí púpọ̀ wọ́n máa bí púpọ̀ wọ́n máa bí púpọ̀ sí ọkùnrin púpọ̀ obìnrin púpọ̀ kí àwọn ọkùnrin kan náà yìí ni wọ́n máa bí púpọ̀ sí so ọmọ kékeré tó wọlé yìí sì ẹ mọ̀ pé òun ló kọ́kọ́ fẹ́ bí ìbejì so ẹ má jẹ́ ká look down and please please please especially women stop judging others stop judging others and tá a bá ti gbọ́ any news nípa èèyàn àwa la máa sáré pìkẹ́ máa jọ̀jẹ́ nìyẹn máa sọ̀rọ̀ aṣẹ́wó ni kábíyèsí tún lọ fẹ́ fẹ́ o aṣẹ́wó ló fẹ́ gbé wà fí o eléyìí máa tẹ́lẹ̀ àánú ah, ah, èèyàn ń fa ṣíṣà ò ní ó lè ń fa lóṣó láàfin eléyìí kì í ṣe lóṣó láàfin ní ọ̀nà ọ̀nà kò sí lóṣó láàfin ẹ ṣe gan-an ni èkétà ìjọkẹ́ gbé wá nìyẹn pé kẹ́ mọ̀ pé àwọn olórí míì ti wà ń bẹ̀ and by the way olórí péjú olórí lọ́lá àwọn náà ti padà sáàfin àwọn náà ti padà sáàfin àwọn náà ti padà sáàfin ẹ ṣe àwọn tí olórí lọ́lá yẹn àwọn náà ti padà sáàfin <laughs> àwọn náà ti padà sáàfin bẹ́ẹ̀ ni ṣé mo a ti sọ fún yín bó ṣe tò wọ́n ti tò sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́dẹ̀ ṣe wà nílẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣe ń wọlé now if you are not an olórí you cannot enter the palace o ò lè wọ palace bó ṣe ń wọ palace yẹn yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn mọ́ kò sí yẹn mọ́ ẹni tí ẹ bá rí wọnú palace tó ní Charlotte palace ó ti di olórí so kábíyèsí wọ́n ti fẹ́ wọn dáadáa olórí Péjú ti wọlé o olórí Lọlá ti wọlé àǹtí yẹn náà tọ́lọ́ ń fa ṣíṣà náà ti wọlé so lots are coming on. Ayamide <laughs> you go dey watch. <laughs> no, Kabezi is fine. He's doing well. And the wives are okay. They are happy. You know, one do. One shake. Your tummy, your tummy, your tummy, your tummy laughing. Teba ife wole wọlé, àyè pọ̀ rẹpẹtẹ. Now follow us on Prevailing Issues with Ajoke and Prevailing Issues Blog blogspot don't forget ṣètìgbọ́ ẹjọ ẹ help condition àjọkẹ́ ẹ follow wa lórí pages yẹn ibẹ̀ láti máa ń ṣe àwọn èké lálálẹ́ ṣùgbọ́n torí pé eléyìí jẹ́ pé ọ̀rọ̀ kábíyèsí wa ọba wa Ọ̀ọ̀nìrìṣà ẹ ṣé torí pé wọ́n fẹ́ ẹ ẹ̀wọ̀n tó ń ba ṣíṣà wa jẹ́ olóṣó ni no it's not no it's not no it's not olórí a máa pò láàfin have a wonderful wonderful night. Love you all. Thank you so much, uh, uh, commenters, my commenters, my sharers, my lovers, every one of you. I just love you. to be Matubika ni other platform. God bless you. Love you. Don't forget our beautiful human hair. Ẹ jọ̀ọ́, ẹ contact Àjọkẹ́, ẹ condition Àjọkẹ́, help, help, help. God bless you. Have a wonderful woman. Ẹ ṣé Eh, my star givers. I love you all. Bye.